ọ̀rọ̀ kan tí wọ́n ní George Weah ààrẹ orílẹ̀-èdè Liberia sọ ni àwọn ènìyàn ti ṣe àtúnpín rẹ̀ lórí ohun ìgbàlódé ìbáraẹniṣe tí a mọ̀ sí social media lédè òyìnbó lára àwọn àtẹ̀síta náà lórí ohun ìbáraẹniṣe ẹlẹ́yẹ tí a mọ̀ sí Twitter now called X lédè òyìnbó ọ̀rọ̀ náà wà nínú ohun kan tí wọ́n yà tí ó ní àwòrán ààrẹ náà ní abẹ́lẹ̀ ǹjẹ́ òótọ́ ni pé ààrẹ Weah sọ ọ̀rọ̀ burúkú sí at official abat aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ràn ọ̀rọ̀ yìí báyìí ni àkòrí ọ̀rọ̀ yìí ṣe wí àwọn èèyàn ti wo àwòrán náà ní ọ̀nà ẹgbẹ̀rin mẹ́rìndínlọ́gọ́ta láti ọjọ́ kẹta oṣù kẹjọ tí wọ́n ti fi sórí àwọn ohun ìbáraẹniṣe a kú ìfaradà àsìkò yìí o a kú ìgbìyànjú a kú títiraka kí àwọn nǹkan lè dáa orúkọ mi ni Yẹmi Michael èyí ni Dikebu Fact ìṣàgbéyẹ̀wò àwọn ìròyìn láti lè fi ìdí òdodo múlẹ̀ tí Dikebu ìwé ìròyìn orí ayélujára mú wá sí etígbọ̀ọ́ yín. ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọdún 2023 àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè niger fipá yọ mohammed bazoum ààrẹ orílẹ̀-èdè niger kúrò nípò ààrẹ wọ́n sì fi sí àtìmọ́lé ní ọgbọ̀n ọjọ́ oṣù keje bọ́lá tinubu ààrẹ nàìjíríà tí ó sì tún jẹ́ alága economic community of west african states ecowas pẹ̀lú àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ecowas ṣe ìpàdé lórí wàhálà yìí lẹ́yìn ìpàdé náà ecowas fún àwọn afipágba ìjọba yìí ní ọjọ́ méje kí wọ́n dá bazoum padà sí ipò rẹ̀ kí wọ́n sì gbé ìjọba fún àwọn tí aráàlú dìbò yàn tàbí kí wọ́n kábàámọ̀. a kò lè sọ pé ìfipágba ìjọba kò dára nígbà tí a kò sọ wípé àwọn tí wọ́n sọ ìjọba di níbi ni máa kú sí oyè ìdílé kò ṣe dáadáa ọ̀rọ̀ tí wọ́n ní wíà sọ nìyí ǹjẹ́ wíà sọ báyìí níbo ló ti sọ àbájáde àyẹ̀wò wa rèé àyẹ̀wò wa fi yé wa pé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ yìí ti ń tọ̀ràn yìn lórí ohun ìgbàlódé ìbáraẹniṣe láti oṣù kẹjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn kò sọ ìgbà tàbí ibi tí Wéà ti sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó farajọ ọ̀rọ̀ tí wọ́n ní ó sọ yìí ni ọ̀rọ̀ kan tí ó ní bí ó tilẹ̀ jẹ́ pé a kò fẹ́ràn ìfipágba ìjọba a gbọ́dọ̀ wo ohun tí ó fa àwọn ìfipágba ìjọba yìí ṣé kìí ṣe pé a kò tẹ̀lé ìlànà ìjọba tí ó ṣe àgbékalẹ̀ iye ìgbà tí ènìyàn gbọ́dọ̀ lò lórí ìjọba ni Wéà ló sọ ọ̀rọ̀ eléyìí fún àwọn olórí orílẹ̀-èdè Áfíríkà ní ọdún 2021 nígbà tí ó dá sí fífipá yọ Alpha Condé ààrẹ orílẹ̀-èdè Guinea Lejawood Rennie mínísítà fún ìfi ọ̀rọ̀ tó ní létí sọ fún Dikebu pé ọ̀rọ̀ tí wọ́n ní wéyà sọ nípa ìfipágba ìjọba ní Niger kì í ṣe òótọ́ bí a ṣe rí ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ tí wọ́n ní wéyà sọ pé òun fi ara mọ́ ìfipágba ìjọba ní Niger kì í ṣe òótọ́ irọ́ gbáà ni èyí ni Dikebu fact àyẹ̀wò láti fi ìdí òdodo àwọn ìròyìn tí ó dé sí ọwọ́ wa múlẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Yẹmí Michael adúpẹ́ púpọ̀ fún àsìkò yín.